má mú mi ṣeré náà báwo ló yẹn ṣe má mú ọmọ ẹ mo wà lórí iṣẹ́ gidi gan ó wà lórí ẹ̀mí mi ó serious irọ́ ni mm, ní sùúrù ní sùúrù rẹ ní sùúrù ní sùúrù ṣé o fi ojú ara ẹ rí ni àbí o kàn gbọ́ ó rí gángan ẹ túbọ̀ túbọ̀ ní sùúrù ní sùúrù ṣé àhesọ ni àbò orí lẹ́tà yẹn orí lẹ́tà yẹn ó fojú ara rí lẹ́tà yẹn. <laughs> ọ̀rẹ́ ayé da. sórí láàárọ̀ kùtùkùtù ó fún mi ní good news ah! ọlọ́run ọba mi á máa fún ẹ ní good news yes ẹ <laughs> ìwọ náà mọ̀ ó mọ̀ náà ó mọ̀ mo ti ṣe wàhálà jù lórí iṣẹ́ yìí gbọ̀ngbà tó yá ó kàn ṣe ó fẹ́ lọ ó lọ ó lọ mo ti fẹ́ lose o mo ti dààmú jù lórí ẹ̀ mo náwó títí títí mo rìn rìn rìn rìn àṣé ó sì máa pàpà bọ́ sí i ah! ọ̀rẹ́ o ṣe o ṣe kan o ṣe o ṣe. Eh, ní sùúrù ó mọ nǹkan ah, níbo ló wà báyìí ibi ibo ló wà báyìí báyìí ok ibẹ̀ yẹn ó wà ń bẹ̀rẹ̀ gan báyìí ah, um, fún mi ní ten minutes màá bá ẹ ń bẹ̀ ẹ́ sìn ó yẹ ká wẹ̀ ó yẹ ká wẹ̀ fún mi ten minutes my friend fún mi ten minutes ah, ọlọ́run ọba o eh, eh, my dear yes lord. ha ha my My dear. Kí ló ṣẹlẹ̀? Kọ́kọ́ sọ fún mi pé congratulations. Kí ló ṣẹlẹ̀? Ìwọ kan ṣe congratulations. Congratulations. O mọ̀ ṣé Yes, mo Ha, Bí mo ṣe dààmú le tó, wọ́n sọ fún mi ní àárọ̀ yìí. Wọ́n ní pé ṣé ẹ ti bọ́ sí i. Èmi oh, ni wọ́n fún. Ṣé o pé nǹkan tí máa ń sọ fún ẹ nìyẹn? Mo sọ mo ní ilẹ̀ àánú Olúwa ò kì í ṣú. Ó máa ń sọ bẹ́ẹ̀, ó máa ń sọ ti rí gbogbo àwọn tó bá sọ pé o ní ṣoríire mm-hmm. wọn ò ní lu àlùyọ. àmín àmín kékeré àtàmì ńlá. their whole for celebration mo ń bọ̀. unnecessary unnecessary. májà májà májà májà kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bá mi bá mi wò bá mi wò bá mi wò bá mi wò jọ báwo ni mo ṣe máa bí ẹ ah, mo gbé kéde ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ jẹ́ ká máa pásítọ̀ eh, látìgbà tí oyún tí mo níyẹn ti bàjẹ́ mi ò gbọ́ pa mi ò gbọ́ po látìgbà náà ìdí nìyẹn tí mo fi ní kí n wá rí bóyá ẹ ẹ̀dẹ̀ bá mi rí nǹkan ṣe sí bíbélì sọ wípé búburú ni gbogbo ọjọ́ àdúrà ni a fi ń ra ìgbà padà ẹ jẹ́ ká gbàdúrà. olúwa mi dára o ó dára ó dára o ó dára o ó dára ó dára o. olúwa mi dára o ó dára ó dára o ó dára o ó dára. ní orúkọ jésù. àmín. ní agbára ẹ̀jẹ̀ jésù. olúwa o dáre ṣèwájú wa gbóhùn ẹ̀bẹ̀ wa àti arábìnrin àti ọkọ wọn Olúwa dùn wọ́n nínú ọ̀nà tá ó gbé gbà tí tí wọ́n ń fẹ́ òfin tẹ̀ wọ́n lọ Olúwa fi hàn wá. àmín lógo. Jésù Olúwa wa. ẹ ṣe hallelujah. hallelujah. ẹ ṣe hallelujah. hallelujah. ẹyin Olúwa lógo. ògo. Ah, madam ọ̀nkú. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan bíbélì ní búburú ní gbogbo ọjọ́ àdúrà ni a fi ń ra ìgbà padà ẹ máa kún fún àdúrà ní gbogbo ìgbà ẹ sọ olúwa ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè kò sí ẹnikẹ́ni tó lè lọ sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi ipasẹ̀ wo la fẹ́ fi gbà dé ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ àdúrà ẹ ní láti kún fún ọ̀pọ̀lọpọ̀ sùúrù ẹ máa gbàdúrà lóòrèkóòrè ẹ ó tún fi àwẹ̀ ọjọ́ mẹ́ta tì í láìpẹ́ láì jìnnà ń tẹ̀ wá tò yín lọ́wọ́ olùwà gbàdúrà yín olùwà ní kankun èmi yóò ṣí béèrè èmi yóò sì dá ẹ lóhùn ẹ jẹ́ ká ké pe olúwa nígbà tí a lè rí ẹ jẹ́ ká pè é nígbà tó wà nítòsí torí etí olúwa kò wúwo láti gbóhùn ẹ̀bẹ̀ wa láìpẹ́ láì jìnnà ẹ fi ní ṣòro ẹ̀ẹ́dẹ̀ fi ẹ̀yìn ẹ̀ bí ọmọ pa jésù olúwa wa. ah just like that. just like that lọ́rọ̀ náà. ah. ẹyẹ àbí ọ̀rọ̀ náà just like that miracle ni wẹ́rẹ́ ni. Ah. ẹ sà ṣe rí bíbélì tẹ́gbé dání gangan ó sọ ń bẹ̀ o ó ní pé ìrètí pípẹ́ ó máa ń mú ọkàn sákì ẹskísà a ti pẹ́ lórí kinní ìgan èmi rò pé bóyá ẹ̀kan máa wọlé ẹ̀ rò pé òkè ah, òkà ó yẹ yín. bí kí n fún yín lọ́sẹ̀ àti kankan tàbí ká po kíní kan sínú omi ká ní kẹ́ ẹ mú. <laughs> ègbé ni fún ẹni tí a ò fi tó jíṣẹ́ ègbé dẹ̀ ni fún ẹni tí a kò fi tó jíṣẹ́ ègbé ni fún ẹni tí a fi tí kò jíṣẹ́ mélé mélé mẹ́lẹ́sìn ọlọ́run pẹ̀lú mámóni o àdúrà ní kẹ́ gbà olúwa dẹ̀ gbàdúrà yín jésù olúwa wa. àmín àṣẹ gan ẹ bá mi kílé so sista kẹ́ máa débí ní gbogbo ìgbà olúwa gbàdúrà wa. Oya. olúwa mi dára o Oya dára dára o olúwa mi dára. ẹ ṣe é ọkú God bless you. Ah! kí ni ilé ayé ìdàbà yìí kí nílé ayé ń dà bíbélì sọ pé gbàtí ayé bá lọ sópin oríṣiríṣi wòlíì èké la máa máa rí ká pọ̀ṣẹ̀ fún yín kẹ́ ẹ fi wẹ̀ ká lo nǹkan fún yín kẹ́ ẹ mú níbo nìyẹn wà nínú bible oh my god ní revelation orí. sùúrù àtàdúrà náà ni pásítọ̀ yẹn ní ká ṣe ń gbà yẹn bẹ́ẹ̀ náà dé láti wà. sùúrù ó dà ó sùúrù pásítọ̀ ní kò ní àdúrà ní sùúrù àbí ó dà ó tó ọdún mélòó ní pásítọ̀ ní sọ fẹ́ pé kò ní sùúrù gbà. ó ti pẹ́ o ó ti pẹ́. ó dà tó bá ní sùúrù ọdún márùn-ún sí mẹ́wàá wà á bímọ. a márùn-ún mẹ́wàá kí ló dé ta ni mo ṣẹ̀. ó ṣe ara ẹ ṣé o ní tẹ́bi sẹ́yìn téèyàn bá ṣẹ̀yàn ẹni tó ṣẹ̀wà lọ́bẹ̀ẹ́ adarí yẹ bọ̀tẹ́ni kẹ́tọ́ ṣẹ̀ra ẹ̀ tí ó mọ̀ òun ló ní pọ́blẹ́mù láyé yes tuyi yẹ́n sọ fún ẹ o ò lè bímọ láyé ẹ. èpè. èpè kọ́ sọ́ọ́ni tí o bá lè fọmọ obìnrin sílẹ̀ wà láyé ò lè bímọ láyé owó tọmọbìnrin ẹni lówó ẹ ló jábì ló fi takùtì lọ́rùn dodo ìyá ọmọ tó fi ṣèpìlẹ̀ ọmọ tó fi ṣèpìlẹ̀ owó ẹ ló ṣe fẹ́ yí mọ́ bí o bá wá obìnrin míì o ò lè bímọ láyé o kọ́rọ̀ ẹ má dàbí ejò tó gorí àpáta tí ò ní pa lọ́dọ̀ ẹ ṣe máa rí nìyẹn. kí lóòótọ́ ni àwọn èèyàn gbàgbọ́ pé mo fẹ́ nǹkan ọmọbìnrin yẹn tó. àǹtí kódà ó ní pé ọkọ kẹrin ló ti fi yín sílẹ̀ tó ti lọ nítorí pé ẹ bímọ. ṣẹ́ṣẹ̀ ni èèyàn lọ́wọ́. láti kékeré mi ni mo ti lówó lọ́wọ́ ìgbà tó lọ́wọ́ òde ọmọ fún mi ṣé kí n para mi ni. àǹtí àbúrò yín màmá bólú ó wà lára àwọn èèyàn tó ń fẹnu wọn sọ nǹkan bẹ́ẹ̀ jáde. fọlákẹ́. bẹ́ẹ̀ ni yé ni. anyway àǹtí ẹ ṣẹ̀rì ọkọ tó máa dúró ọmọ alálùbáríkà àti ọkọ alálùbáríkà ní ọlọ́run á fi ṣèkẹ́yìn ẹ má rò rárá o ṣe ti gbọ́ ẹ má rò ó torí vp o ẹ jọ torí ọlọ́run màdé máa kọ́ lè ṣẹ́ gbọ́ ẹ má rò ó ẹ sáré máa lọ ẹ má kọ́ yìí. ọlọ́run kó o dẹ̀ pèsè ọmọ fún mi kó o pa àwọn èèyàn lẹ́nu mọ́ kán yéé fọmọ bú mi kó o pèsè ọmọ alálùbáríkà fèmí náà. Zaoki ah, ṣáwọn èèyàn ti wà on seat ni oh okay thirty minutes honestly all right. thirty minutes bí ti báwo ẹ ní jẹun ni. ah oúnjẹ kọ́ lélẹ̀ ọ̀rọ̀ oúnjẹ kọ́ lélẹ̀ o mo sọ fẹ́ kí mo ní very important meeting láàárọ̀ yìí náà. iyùn ní kí ẹ má sáré fi nǹkan sínú. ah àwọn èèyàn ti jókòó dé mi máa kí n dá wọn dúró èmi gangan ni mo dá wọn dúró jọ̀ọ́ torí ọ̀nà jẹ́ ká ṣe báyìí tí n bá ti parí meeting yẹn máa pè é nǹkan tí n bá tún fẹ́ wàá tún bá mi sí mọ̀ tilẹ̀. ẹ ṣọ́ oúnjẹ ni gbọdọ̀ waste. ó waste tì í rọ. alright. ìgbà ẹ má bẹ̀. alright. láyọ̀. wọ́n bíi ti ń pẹ́ jù wọ́n lè ti pè kí wọ́n ní pẹ́ dé. ẹ wọ ẹja ní sùúrù fún wọn wọn láwọn ń bọ̀ kúlé o. ẹ káàbọ̀ ẹyẹ sọ yìí tán ló ń sinmi. ẹ kúlé. ẹ káàbọ̀. báwo ni tẹ́ ẹ lọ ẹ ń wojú ara yín ni ẹ sọ̀rọ̀ ni ẹ sọ̀rọ̀ náà. mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ìyá bólú yẹn kò ń ṣe kure kálẹ̀ wà ń bẹ̀ ni ó ṣe ṣe kẹ̀tì pa kò sí nǹkan tí ò fi mí wé tán ká ní wúmà yìí nìkan ló wà nílé ayé láti ní pé kò ṣe fún mi ah ó máa da kó tiẹ̀ kó máa gbóore yẹn lọ kí n kú sáyé. ẹ wò ọ̀rọ̀ tóbi yẹn sọ sí wa ọ̀rọ̀ yẹn pọ̀ gan-an ah, ó pọ̀ o ah, ó pọ̀. Hmm. mo ṣe sọ̀rọ̀ woman ló ṣe jẹ́ ṣá hmm. Victor o sọ sọ́ọ̀ tó wà lẹ́yìn. kí n sọ̀rọ̀ ah. kí lẹ́ẹ̀ fi kí n sọ kò sọ̀rọ̀ lórí ẹ̀ náà ẹ̀yin náà ti rí i pé ọ̀rọ̀ ẹ̀ kì í ṣe nǹkan tí à ń yọ àdábẹ́ ìtì ọ̀gẹ̀dẹ̀ ni so ẹ gbàgbé ẹ̀ ojú ara yín náà ti fúnra yín rí nísìn ẹ jẹ́ ká mọ́rọ̀ kúrò lórí ẹ̀ kò ní mínì but wọ́n á yẹ kí èèyàn fààyè wọ̀n ó máa ṣá. kí wàá ní next nǹkan tá a fẹ́ ṣe báyìí máa ṣe wá ń bíṣẹ́ báyìí ẹ tí bá ti ṣe tán bíṣẹ́ máa branch lọ́dọ̀ yìí all right okay ó dàbọ̀ take care. <laughs> Hello, sir. Sir. Báwo. Hi, sir. Ṣé o ti parí ìwọ̀n tí mo ní kò ṣe? Um, mi ì tí parí ẹ̀ sà. Àwáyé? Ah, ah, tó bá yẹ bẹ́ẹ̀, àyẹ̀kọ́ gbọ́dọ̀ pípẹ́ kó tó lọ lé ní ẹ̀ Because a gbọ́dọ̀ present very early tomorrow morning sí complain all right sir. is that okay. yes sir. hello there. báwo Oh, ó binu bínú ẹ̀ kan jàre ó ṣáàkì mo cut phone mo wà ní very important meeting kan ni ẹ <laughs> eh, má bínú wo ibi ló ń pa o mo ń bọ̀ lé right away mo tiẹ̀ ti wà lọ́nà already bá mi sóúnjẹ sílẹ̀ jọ is that okay i love you. <laughs> ah kí ló ń parẹ́ rìn. sin <laughs> ọkọ sá. ẹ <laughs> ẹ eh, fẹ́ jẹun bí i àmì. <laughs> tóun náà sọ make sense lọ́dọ̀ pé ó ti mọ̀ lóòótọ́ but the rest internet láti ṣe sí ni pé ẹjẹ́ ìtẹ̀lé díẹ̀ sí sọ̀rọ̀ á ti gbọ́ sọ̀rọ̀ á lè mọ̀ fún ẹgbẹ́ ti Mọ́kànlá yẹn, mọ́kànlá yẹn, mọ́kànlá yẹn. Àlàyé. Mọ́bẹ̀, mọ́bẹ̀. No losing of target. àbọ̀ olóògbé àmọ́ ṣé bíyàn ṣe ń kú náà ni. ẹ gbogbo adágbádá kù àmọ́ sí bàbá bólú ìlú wa yà mí lẹ́nu jù. ṣeré àwọn tó pa dáàdì bólú yìí mo ń gbé kí ni nǹkan tí dáàdì bólú lè ṣe fún wọn tó jẹ́ pé ikú náà wá fẹ́ fi gbẹ̀san ṣé wọ́n mọ̀ ẹ́ pọ́lọ́ ń wà ni. a ṣe bí o màá kí ń ròyìn ẹ ṣùgbọ́n mi mọ̀ dájú wípé olúwa yóò mú wọn. ẹ ǹdẹ́ báwo ẹ pẹ̀lẹ́ wa ẹ kú jókòó ẹ pẹ̀lẹ́ o ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ má bínú pé a tún padà wá gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa àfi kí a make sure pé gbogbo ìwádìí tó yẹ ká ṣe àṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ jọ̀ọ́ mà ìbéèrè kan ni mo tún torí ẹ̀ wá mà mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín ni wípé ìjà ti rí ẹnìkan tàbí méjì bóyá tí òun àti ọkọ yín tí wọ́n dìjọ ní àwọ̀ kó tó di wípé ikú tó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ sí ọkọ yín. èèyàn kan tí mo lè rántí ni Mr. Wale ìyá ọkọ mi náà dẹ̀ mọ̀ sí. Mr. Wale. lóòótọ́ ni ó mọ̀ ń pa ẹ̀ wálé ló pa Jídé nítorí pé ní ọjọ́ kan wálé wá sí ọ̀dọ̀ mi tó ń lérí kíkan kíkan ni. wálé ṣé dáadáa kí ló ṣe. wọ́n á fẹjọ́ Jídé sùn yìí ni. Jídé kí ló ṣe wá sí Jídé. ẹ ṣe mà mo ra ilẹ̀ tí Jídé mọ̀ sí ó dẹ̀ lọ ra ilẹ̀ yín lẹ́yìn mi ẹ wo ẹ sọ fún Jídé tí o bá filẹ̀ yẹn lẹ̀ láàrin èyí sọ́túnla ó máa kú ni o. Ah! Ah! Ah! ìwà rẹ kí ni ìtumọ̀ yẹn oh, eh, èmi tí mo bí jíde ló tún sọ̀rọ̀ níwájú ẹ̀ pé wọ́n á pa ọmọ mi ọlọ́run ní jẹ́ rírú ẹ̀ àbínú bá ń bí òde ṣe sùúrù ọlọ́run jẹ́ rírú àbí. ok mo ti gbọ́ tí o bá filẹ̀ yẹn lẹ̀ fún mi tí o bá filẹ̀ yẹn lẹ̀ fún mi ẹ bá gbé sí ni. ọlọ́run ní jẹ́ kí n rírú ẹ̀ láyé láyé wálé ṣẹ́dún ló ń bí ẹ̀tọ́ yìí eh? ọlọ́run ní jẹ́ kó gbọ́mọ tèmi sí mi ní hàn ní gbọ́mọ mi sí lágbára ọlọ́run wọn ò ní bọ́ bàtà fọ̀sẹ́nu ọ̀nà mi orí mi kọ ẹlẹ́dàá mi kan lọ́wọ́ ní jẹ́ kí n rírú ẹ̀ ah abẹ́rẹ́ orí wọlé bó ṣe ń ṣe kẹ̀ kí ni ìtumọ̀ yẹn ilẹ̀. ìlérí ìpọ̀ ó ń lérí ní kíkan kíkan kíkan ni wípé òun máa rí wípé òun pàjídé ó dẹ̀ pàjídé ẹ gbà mí ẹ gbà mí ìrírú eléyìí. mọ́mi wá. fẹ́ kí ẹ̀ṣẹ̀ sùúrù ṣọ́rọ̀ mi kẹ́lẹ̀ take heart ṣe rí ohun tó máa ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ tẹ bá sunkún látòlè lọ di ọ̀túnla mi ò sọ pé kí Jídé jí mọ́ Jídé ti kú ó ti bá tiẹ̀ lọ nìyẹn ẹ jọ̀ọ́ ẹ má sunkún mọ́ Ọlọ́run ní ká rẹ̀kùn ṣe ti gbọ́ ṣe rí Wálé tí ẹ ń sọ̀rọ̀ nípa èyí àwa gẹ́gẹ́ bí ọlọ́pàá àwa máa ṣiṣẹ́ tiwa a máa wá wálé lọ sí ilé àádẹ́bẹ̀rẹ̀ àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ ohun tó mu tó fi ṣekú pa Jídé Wálé á ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ ṣe ti gbọ́ ẹ fọkàn balẹ̀ mọ́. ẹjọ́ ẹ bá bí o ẹ bá béèrè ẹ̀ṣẹ̀ tọmọ mi ṣẹ̀ tó fi wo zùzù tó fi pa mí lọ́mọ ọmọ kan tí mo gbójú lé tí mo bí nìyí kò pé méjì. Ah! ẹ mọ mi ẹ pẹ̀lẹ́ ṣe ti gbọ́ ẹ ṣe sùúrù ọlọ́run ní jẹ́ kára burú mọ́ ẹ àti <sighs> ẹ ẹ pẹ̀lẹ́ mà ẹ kú tọ́jú wọn ẹ kú bàbá tọ́jú mọ́ mi dáadáa ẹ bọ́ mi. ṣe rí gbogbo àwọn tí wọ́n mọ̀ nípa ikú jíde yìí gbogbo wọn pátá là máa wá ní kọ̀ọ̀kan tí a dẹ̀ máa rí sọ̀rọ̀ mi yẹn mà ẹ fọkàn yín balẹ̀ ṣe ti gbọ́ ọlọ́run jẹ́ ara burú mọ́ ṣé ọ̀gbẹ́ni imọ̀ bá ń bọ̀ tó fi sá lọ ni. kí ló ń ṣẹlẹ̀ báyìí àbí wọ́n ti fún ọ̀gbẹ́ni ní information pé a fẹ́ wá arrest ẹ̀. kó má jẹ́ bẹ́ẹ̀ sà. okay. ọ̀rẹ́ jọ̀wọ́. ṣe wà ókè. ẹ jọ ṣe ibi báyìí lè gbé. ẹ̀yin ilé ni mò ń gbé sá. ok ilé kejì lọ́hùn yàrá yìí. bẹ́ẹ̀ ni sá. ẹ jọ má bínú pé a dà ẹ́ láàmú Mr. Wálé tó ń gbé lólè ní abẹ́rẹ́. Mr. Wálé wọ́n ti kú. Mr. Wálé. bẹ́ẹ̀ ni. irú kú olópa wọn. accident ni. oh my god. <sighs> accident. kódà àwọn gan la ṣe síbẹ̀ yẹn lágbára díẹ̀ o but àwọn tí wọ́n dìjọ ń gbélé ńkọ́ mo mí ní àwọn fámìlì wọn. ìyàwó wọn wà lọ́dọ̀ mọ́mì wọn. jọ ọ̀rẹ́ ọ̀dọ̀ mi wọn èso lè mú adébẹ̀. ah ẹ ẹ àbúrò mo understand ẹ sórí àwọn ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú ni wa ìwọ má jáyà tó kàn ṣẹlẹ̀ ni pé a fẹ́ béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ wọn ni tí wọ́n bá kàn ti lè jọ́ torí ọlọ́ọ̀ tó bá mú wa dé ọ̀dọ̀ màmá wọn àwọn nǹkan ta fẹ́ béèrè lọ́wọ́ tiwọn yẹn à béèrè lọ́wọ́ mọ́mì wọn àwa náà kò lè wá síbi ká kàn máa ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ṣó ti understand so jọ̀tọ̀rọ̀ lọ́ọ̀kan mú wa débẹ̀. God bless you. o ṣe. Ah, madam ẹ̀dẹ̀ pẹ̀lẹ́ ìṣẹ̀lẹ̀ ọjọ́ sí agbára ọlọ́run ànírírú ẹ̀ mọ́ ìyàwó mi ló ní kóun tó padà kóun yà sáré yọjú sí i. bẹ́ẹ̀ ni mà because mo ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn mo gbà á ah, olùsànpètè ẹ pẹ̀lẹ́ gan ọlọ́run mi jẹ́ ká rírú ẹ̀ mọ́ ẹ̀mí ogun ikú mọ́nu léyìí o ẹ pẹ̀lẹ́ mà. báwo lẹ́rìí tẹ̀ báwo ni ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe lórí ikú dáàdì Bólúwa yìí. ẹ àwọn ọlọ́pàá máa ní nígbà táwọn ṣe investigation àwọn títí títí títí dé ọ̀dọ̀ ẹ̀ wọ́n rí i pé ẹni fúnra lẹ́yìn tó kú nínú mọ́tò accident. Ah! àbúrò báyìí iṣẹ́ ọlọ́run àwa máa rí di ah! ọlọ́run àtijọ́ ló ń pẹ́ kó tó mú yàn abẹ́rẹ́ nǹkan báyìí. bẹ́ẹ̀ ni madam ọlọ́run àtijọ́ ló ń pẹ́ kó tó mú yàn ti sin kíákíá ni ṣebí just of recent ni a gbọ́ ti kú máa kan ni àwọn tó máa ń ta párẹ́sì àwọn tó ń ṣe fíìmù yẹn bó ṣe kó sí díẹ̀ lẹ́bàá tó ní kó òun cross títì ètò ìlà bá gbà ló bá kú. ẹ wò ó pẹ́ kó tó máa pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. ó ga o. àǹtí àwa ti fẹ́ máa lọ ẹ̀kọ́ ẹ̀yẹ máa wà pẹ̀lú yín. ẹ ṣe gan mo dúpẹ́ o àní fi rẹ̀ sàn. ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan ó ti máa sọ fún yín sì ni pé má jókòó ju ìjókòó yamayama kan sílẹ̀ o jọtọrọ Ọlọ́run má jẹ́ káwọn èèyàn wa máa kí ẹ ní kí ìbànújẹ́ kó ra apá ìkó dìde ńlẹ̀ kó ṣara gírí ni ò ní rí wàhálà ò ní rí dààmú mọ́ Ọlọ́run jẹ́ orí wàhálà. ṣé o ṣe ní kó àdúró tì í ṣe. bẹ́ẹ̀ wọ́n fi ṣí gẹ̀ẹ́sì náà lórí mo rí mẹ́sẹ̀gì lórí fóònù mi pé iṣẹ́ máa bẹ̀rẹ̀ láàárọ̀ kí ló wá ń ṣẹlẹ̀. sísá tí mo ti débi mo bá rí bàtọ́ kẹ àbí ló túnṣe rẹ o ní màá takò bóyá tó ń sábà ní àjọ. God bless you àárọ̀ yìí ni mo rí text ọ̀gá pé ẹ̀mí eh, iṣẹ́ máa bẹ̀rẹ̀ all of a sudden bẹ́ẹ̀ ló yá so inú mi tẹ̀lé pé a máa resume iṣẹ́ ìgbà tí mo débi ti mi ìrìn àpẹẹrẹ pé iṣẹ́ fẹ́ bẹ̀rẹ̀ lẹ́nu. àbí iṣẹ́ lórí ikú ọ̀gá wọn ni òbí lè ṣe iṣẹ́ báyìí ọ̀gá ti kú àwọn òkùn ọ́fíìsì àwọn òkùn ọ́fíìsì mi ò ní kọ́kọ́ jí mọ́ náà

mi ìmọ̀ ẹni tó pa ọ̀gá rárá mi ìmọ̀ pé o máa dín nìyẹn ṣé wọ́n fẹ́ sọ fún mi pé o mọ bí ọ̀gá bọ́n ṣe ní agídí agídí burúkú bọ́n ṣe ní tó bọ́n tí mi bí lè kó lè pa ọ̀gá ni pé ọ̀gá ó lè bá yàn ṣe business ó mọ̀ kó láìpẹ́ owó ju ẹ̀mí ẹ̀ tó yẹ pé ìgbà tó wá rí pé ah, business yóò ti wà successful jẹ́ òkè o business àtẹ́kì ah, wá fẹ́ ní lówó àbí kí n máa fún owó lè fàjà wọ́n máa fún wọn níṣẹ́ àti tiwọn kọ́gà káwọn ènìyàn kọ́ bí dìpò kí làwọn lè fi revenge kọ́ wa mú kọ́ kọ́ mọ́ta kọ́ kọ́ mọ́ta just like that wọ́n sọ sí mi fún ẹ̀sìn àbí ìparọ̀ ẹ̀fọ́ àṣìṣe torí àṣìṣe ni wọ́n pàrọ̀ lẹ́yìn láì gba ẹni tí wọ́n kọ̀ pa ẹ̀ for nothing. ọ̀gá lè ṣe bẹ́ẹ̀ wọ́n lè rí bí àwọn secret àwọn assassin. ẹ ẹ ẹ wo nǹkan tó bá wọn oníkálukú ni kò fẹ́ nara yín sọ ṣùgbọ́n kò tó dẹ́ ìlú lórí tí mo ní ọ̀gá tí èmi yìí tí mò ń bá ṣiṣẹ́ èèyàn gidi ayé àti ọ̀gá bí ẹni tó kọ̀ ó kàn lè sábà kí wọ́n sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ fi ọ̀nà ara ìdàgbàsókè business anyway o ọ̀gá yín dání kí n pè mo ti pè náà nọ́mbà wọn lọ. ẹ wò ó lọ ẹ jẹ́ àmọ́ lọ. ẹ jọ ìgbà lọ ní ìgbà tí ó lọ. àti ìjọba ẹ̀ náà sì báyìí ẹ bẹ́ẹ̀ fi pè. ẹ ìwọ́n ò lè yí sí ìṣẹ́ ìyẹn. wèrè ní ẹni ó kàn já dúró síbí rẹ̀ látàárọ̀ máa bọ̀ na ó yàgò tètè máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀. ṣé olùgbé yẹn ó di mọ̀tò jáde ó lóun ti ń bọ̀. Ah, ọmọ ìyá owó máa tó ń lọ yẹn eh, kí ló ṣe. wúmọ̀ ẹ̀ mo ti ń wà lẹ́ tipẹ́ mo fẹ́ sàn ya ẹ̀ ó ya wèrè ni ìyá arúgbó ló fẹ́ san. mélòó lára ẹ̀ jọ̀ọ́ tó rọ́ọ̀lọ́run jẹ́ sáyé lọ ṣe mò ń bọ̀ jọ̀ọ́ dúró mi mélòó lára ilé yìí. ọ̀pọ̀ ìṣá. ẹ ká san wa ẹ ká san wa ẹ ká san wa ẹ máa bèrè àdúgbò yìí ni àwa ń gbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí làwa mọ̀ àmọ́ mo mọ̀ pé ẹ̀sìn ilé ọkọ̀ ẹ má bínú torí sìgá tó ẹ láì ga bi. màá pa ń gbà ẹ. má bẹ gẹ́gẹ́ bí wọ́n tí mò ń sọ̀rọ̀ inú mi máa dùn tẹ́ bá gbà mí láàyè inú ọkàn yín láti jẹ́ gẹ́gẹ́ bí adé orí yín ṣẹ̀wọ̀n tẹ́ bá jáde lọ tẹ́ bá máa wọlé ẹ̀ní lérò pé fọkọ sílé bẹ́ẹ̀ ṣe ń wò mí ọmọ pọ̀ lára mi gan-an tó di eyín tí bá fi máa kọlù yín lẹ́ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì ó ṣọ̀gbù tẹ́ bá bí kìnní tẹ́ bá bí bèjì ẹ̀ bí bẹ́ta gbogbo pòtépò rárá yín gbogbo ẹ mo máa ti kíní bọ̀ tó yà at the end of the day ọmọ ló máa bọ́ sí tí o ti láàárọ̀ lọ́sàn-án lálẹ́ máa sàn yín gan gbogbo pòtépò rárá yín ni mo kàn máa tì bọ̀ tí mo máa yọ at the end of the day ọmọ náà ló máa padà yọrí sí o tí o ti ń sìn ìṣẹ́ pé torí owó tẹ́ ẹ ní mo ṣe wá bá yẹn mi nífẹ̀ẹ́ yín gangan mo nífẹ̀ẹ́ yín gangan ni everyday nífẹ̀ẹ́ yín dàgbà lọ́kàn ti tèmi ṣó ti yé yín ok ẹ fẹ́ lọ máa rò ó nọ́mà máa fún yín ní ọjọ́ méjì tàbí ọjọ́ mẹ́ta kẹ́ ẹ fi rò àbẹ̀tẹ̀ ti wá lélẹ̀ ẹ lè wá fún mi reply ṣe gbọ́ ẹ ṣe gan ma. ọmọ ya ọ̀pọ̀ gbogbo bí mo ṣe ń bá a sọ̀rọ̀ kò fi èsì kankan mo dẹ̀ mo ṣe ń sọ yẹn ọ̀rọ̀ yẹn ti wọ ara ẹ̀ ló ti sínkì sára ẹ̀ nìyẹn. owó ìyá òbèdè gan o. máa fẹ́ san ọ̀pá. ìyá ẹ̀ mélòó lára ẹ̀ ìyá tó rí rẹ̀ lójú. ah ojú ní ẹkún gbúnà. Eh, madam ẹ má jẹ́ kí a torí nǹkan tó ṣẹlẹ̀ sí yín kí yẹn wá bu omi tútù sí yín lọ́kàn ẹ má jẹ́ kó kó ìrẹ̀wẹ̀sì bá yín rárá ṣé rí ẹni tí ò bá ti ní ọkọ lóbìnrin tàbí ọkùnrin tí ò bá ti níyàwó àwọn nǹkan tó ju wọn máa ń rí nìyẹn ẹ má wà torí pé ọkọ yín ṣe aláìsí kẹ́ ẹ sọ wípé ẹ ò ní ní ọkọ mọ́ torí tí ìdí ò bá pé méjì ọmọ ò lè wáyé ìyẹn ni wípé kò sí obìnrin tó lè bímọ láìsọkùnrin. ẹ ṣe pásítọ̀ olúwa ṣàgbára dọ̀tun. ojú ò ní tì í ọlọ́run á fi ọ̀nà yín. àmín. inú yín á dùn. àmín. láìpẹ́ láì jìnnà gbogbo ohun tó wù yín ọlọ́run á ṣe fún yín. àmín. ẹ tẹ ká gbàdúrà. ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore ìyìn ló yẹ ọ́ ọlọ́run. pásítọ̀ ní kí n ní sùúrù tí ènìyàn bá sọ abẹ̀bẹ̀ sókè. So nígbà ìgbà ibi pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀. kí ni ìdánilójú pé tí n bá fẹ́ ọkùnrin mi tí n bá bímọ kò ní fi mí sílẹ̀ wọ́n á máa kà fún mi ó bẹ́tà kí n dá wà báyìí kí n má fẹ́ ọkùnrin kankan mọ́ kó má fi mí ṣe léyà ó bẹ́tà ó bẹ́tà kí n dá wà. àǹtí ẹ ṣáà ń fáyìn sí ní gbogbo ìgbà ẹ̀fẹ́ darúgbó mọ́. ọlá ọlọ́run ọlá yín náà ni. ọgá o ẹni ìwé sọ pé ti di weekend yìí màá friday saturday sunday ni màá lò lọ́dọ̀ yín gbogbo ìgbà tẹ bá fi wá pátápátá ilé nílé yín ẹ bá fẹ́ lóṣù kan ẹ máa bọ̀. bẹ́ẹ̀ tí yín rí nǹkan kan ṣe ni mo fi máa ń láìkí ẹ ṣàfàṣírí ẹwà yín wọ̀n mi ṣá. fún mi fún mi fún mi ibi ló jókòó sí mo rán iṣẹ́ òyì tí ì lọ tágbàlagbà bá rán ọmọdé iṣẹ́ ọmọdé àti ẹ̀ lọ pa àádé kó tó wá ṣe nǹkan mi. ẹ má bínú mà ẹ má bínú mà náà ló máa máa wí ẹ má bínú mà ẹ má bínú mà náà ni iye òtún ní kó tún dọ̀là kó tó bá ṣe mí. ẹ má bínú. get out sáré ní ìranù kó jókòó jẹ́ àríyá mi pẹ̀lẹ́ ẹ ṣe dáadáa ni. kùjọ mẹ́ta gbogbo ilé ńkọ́. àlàáfíà làwọn. ọmọ mi ńkọ́. <laughs> ó ti lọ skul mi bàbá yín mú wa. kí ló dé tó mú ọmọ mi wá. Hmm? grandma weekday la wà kápẹ́ weekend mo wá ń sìn màá bá yín mú dání. mo ti sọ fún ẹ pé tó bá ti ń bọ̀ nbí kó máa mú ọmọ mi dání wàá wá ní sùúrù wàá jẹ́ kó weekend kó tó dé ipò wá bí. ọ̀dà mi ti gbọ́ yín. báwo dé ni gbogbo nǹkan. a Olúwa máa wà pẹ̀lú ẹ̀. n tí mo ṣe ní kò yọjú sí mi mo fẹ́ ká sọ̀rọ̀ ọmọ tí ìyá ni torí mo rò rò rò rò ó yẹ kó ní nǹkan kan tó máa máa ṣe tó máa máa fi pawọ́ dà o kò lè máa jókòó bẹ́ẹ̀ yẹn lásán hmm? wà á máa náwó wà á máa jẹun gbogbo nǹkan ó rọrùn ká má sọ mí ọmọ ẹyọ kan tó gbé dání yẹn ó easy ká má sọ pé bákan torí pé àtijẹ àti mu òun nìkan ìwọ náà ó wà ń bẹ àsanwó skul wàá ṣe tí n bá tiẹ̀ máa mú wá ìlú ni mo fẹ́ mú wá tèmi á kàn jẹ́ bí àfikún ni nígbà tí wọ́n bá ti níṣẹ́ tó ń ṣe lọ́wọ́. ẹ mọ̀ pé nígbà tí ọkọ mi wà láàyè kò fi kọ́ mi full housewife ni mi mi ní shop mi lọ bí iṣẹ́ òun ló ń gbọ́ gbogbo bùkátà mi so mi mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ah, ibì kan náà ló ti máa bẹ̀rẹ̀ èmi náà ti mọ̀ bẹ́ẹ̀ ló ṣe jẹ́ kí n pè ẹ́ bákan ló ṣe máa bẹ̀rẹ̀ torí wípé obìnrin tó bá wà láyé yìí tí ò bá níṣẹ́ bí ó bí òkú ni kò fẹ́ ra gbá kò ṣẹ̀ṣẹ̀ máa tábọ̀ ọlọ́run má jẹ́ àríru ẹ̀ ṣùgbọ́n tó bá níṣẹ́ tó ń ṣe á máa pèsè owó wálé fún ẹ èrè ibẹ̀ wàá máa ná. Hm? dàmà mo fẹ́ kó o rú dáadáa. ẹ ṣe máa ṣe ẹ pẹ́ fún àwọn ọmọ ẹ̀yà. ní provision ti máa wá di last time lè ti fún ìfẹ́ tí wọ́n mi fọwọ́ báyìí. nínú àìsí kankan yìí náà ọlọ́run máa bá mi gbọ́wọ́ eu sókè jù láyé ojú òní tí wọ́n rí wọ́n gbọ́mọ olóríire tí wọ́n ń jẹ́ yẹn tó kú ẹ̀jà rí. Yeah. bólú ni mo wá mú. láti bo ẹ ṣe máa wọlé tẹ ní ẹ bólú lẹ wá mú. kò possible o. ọ mẹni tí ń bá wọn sọ̀rọ̀ ni ayé lèmi ikú fagbẹ́rìsẹ́lẹ̀ àtàrí òjá kóòrùn wọ́n pàgbọ́n ìsàlẹ̀ góríjì góríjì ìran alábọ̀nbọ̀n báyìí ní fọwọ́ ara rẹ̀ dágbẹ̀dú. bólú mu ọmú ẹ lè mú lọ wọnú wọn mú lọ wọnú wọn mú lọ. ẹ gbà mí bólú dà ẹ kú pọ̀ mọ́. ẹ kú ẹ kú mo gbé irú àláwọ̀ rẹ̀ eégún gbé bólú eégún ó gbé bólú ẹlẹ́dàá mi má jẹ́ kí eégún gbé bólú o ọwọ́ eégún ò gbọ́dọ̀ tó bólú má jẹ́ kí pé kó gbé bólú lọ kó gbé ọmọ mi jù sílẹ̀ kó má gbọ́ ọmọ mi lọ o lórúkọ jésù ọlọ́run ọba má jẹ́ kọ́wọ́ eégún tẹ ọmọ mi o má jẹ́ kó gbé bólú o má jẹ́ kó gbé bólú o má jẹ́ kó gbé bólú o ẹ kó kalẹ̀. wọ́n sọ pé àwọn ń bọ̀. kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu mà. Hmm, mo wà òkè. ẹ ṣọ́. Ah, ah, mo wà òkè ilé mi mo wà. ẹ kú jù. ah ó wà o kò ń ṣe ohun tí mo fi lè ránṣẹ́ ni o òun ló jẹ́ kí n wá fún ara mi. ṣé kò sí wàhálà níṣe ni mo sùn tí mo lálà aláyàn dẹ̀ dẹ̀rù bà mí ah, bólú ni mo dẹ̀ fi lálà ẹ ọmọ mi níṣe ni mo lálà wípé egun gbè ẹ ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ o. mi ì tiẹ̀ ní rírú ẹ̀ lágbára ọlọ́run èmi gan ti gbàdúrà ẹ̀ mọ́ mi ò ní rírú ẹ̀ mi ò ní ṣorí burúkú ìyẹn ni mo ṣe ní kí n tètè wá fi tó ẹ létí tẹ́ ẹ bá ti rí ibi tó ti ń ṣọdún eégún ẹ má gbé bólú débẹ̀ o. aláìláì. gbogbo ibi tẹ́gún bá rìn sí ẹjọ́ ẹ jìnnà síbẹ̀. Ah, ló ń jáde kò dẹ̀ sẹ́ni tó ń ṣe eégún nínú nínú ìdílé wa mo dẹ̀ mọ̀ pé ìdílé yìí náà kò sẹ́ni tó ń ṣe eégún ọlọ́run ń jẹ́ ká fojú sunkún ẹ̀ eégún bíi ti báwo ẹ àmọ́ Ramat bọ́ síbí bọ́ síbí Ramat ṣe láti wákàtí tí mò ń bẹ ẹ sọ̀rọ̀ yìí gbogbo tí wọ́n bá ti ń ṣe eégún wọ́n ń ṣọdún eégún ni o wọ́n rìn kọjá ni o jọ má gbé ọmọ mi débẹ̀ o yes ma mo bẹ̀ o tégún bá ń bọ̀ báyìí kí wọ́n gbà báyìí ṣó ti yẹ tẹ bá wà nù mọ́tò báyìí tẹ régúlọ̀ kan ẹ mú reverse kó gbé ọmọ mi padà má yẹ kó ọmọ mi lọ síbi tí wọ́n bá ti ń ṣẹ́gun o mo fọlọ́wọ́n bá bẹ́ẹ̀ o ẹ̀kọ́ ṣoṣo ni mo ní o. yes ma. bọ́n bá ń ṣẹ́gun lè yín jọ nítorí ọlọ́run má gbọ́ ọmọ tèmi lọ o ti gbọ́. yes ma. ẹ̀gbọ́n mo ti máa lọ bẹ̀ o àwọn òṣègùn bí o ọlọ́run jẹ́ ká rìn pàdé léegun o náà o ẹ ṣe torí mi gan wà nínú àwẹ̀ lórí àlá tí mo lá yẹn. èmi gan bẹ̀rẹ̀ lọ́la. ó ẹ̀ abẹ́rẹ́ mi lọ́la àwẹ̀ ní o agbára káfí tí mo sọ pẹ̀lú àmì lọ́la. ṣé mi ní wàhálà lórí ẹ̀ ah. owó èyí tó bá jẹ́ pé ìgbà ìrẹsì tòótọ́ ni mi lè gba oṣù. o sì nǹkan tó o ṣe ó bọ̀ ó ti fọ́ ọ̀pọ̀ rẹ̀ dènà sí kò dáa máa ṣe sí mọ́. lẹ́yìn tí a kọ́ máa ń wọ́n ó lè ṣe ọkọ̀ ọ̀gá yìí. mo ní ṣé ti rí èèyàn sọ fún mi pé bóyá ẹ fine. anyway wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé òrí ò ríra ẹ̀. mo láyè láti sọ fún yín pé ẹ fine gan in fact ọjọ́ sunday lọ́lọ́run dá yín gbogbo ṣé ara yín gbogbo ẹ̀ ló pé látòkè délẹ̀. ẹ ṣe mi dúpẹ́. mo lérò bẹ́ẹ̀ pé bíbá ilẹ̀ yìí ibi ni mo gbé àtẹ̀mí àtàwọn ará nílé mi. <laughs> opportunity láti léyìí o bí bẹ̀rẹ̀ inú kan lè dágbé dáàdi yín kọ́. àwọn dáàdi kẹ èmi nìkan ni mo dágbé kí nǹkan tí wọ́n á ń jókòó ṣe bíbá. èmi ni mo ta búrẹ́dì mi. Ah, ah. báwo ni irú ìṣe máa ta búrẹ́dì ẹ tó kẹ wà ní kẹ máa ṣiṣẹ́ ní báńkì tàbí kẹ wà ní supamákẹ́tì ńlá ah, eléyìí ó kéré gan. ọkú ọ̀rọ̀ olúwa yìí ni ẹni jalè òun ló bọmọ jẹ́ àti pé kí ni kókó nǹkan tẹ fẹ́ rí mi fún gan. ó ṣe ń pè mo ní kí n béèrè pé ṣé mo lè máa rún yín. ọkú àlàyé èèyàn fi bẹ́ẹ̀ yé mi dáadáa ṣé wọn pínlẹ̀ nígbà tẹ̀ ń sọ ẹlẹ́ẹ̀kan ẹlẹ́yìn nìkan lẹ̀ ń gbé mo dẹ̀ mọ̀ pé ọ́ìlì ti máa gbẹ nínú bọ́ọ̀lì sí ṣó ti ń sìn kémi kàn máa máa bu ọ́ìlì sí ṣé ẹ̀mọ̀ gbogbo ibi tó bá fẹ́ dípẹ́ ta yẹn kémi kàn máa fi kàn ní ètè etí alẹ́ mo máa máa wá o màá dẹ̀ máa jí lọ ń fẹ́ rẹ̀. ẹ gbé gbogbo ẹni olórúkọ ẹ sọhùn ò ní ṣoríire àwọn tó ní òní jèrè ẹ ah, ah. ìyá alákùn yá ajá ajá yóò ṣe máa rún wọn ah, bẹ́ẹ̀ ni kó wá kán bọ́ọ̀rì sí kó máa àbí kí ló pè ọ́ìlì kó máa kọ́ sínú bọ́ọ̀rì sí wọn. ẹ wá kí la gbé kílẹ̀ jù ẹ fi ọ̀lẹ́ àwọn tó jẹ́ ìyáláyà yín mò ń rún wọn kankan torí ẹ̀ ṣẹlẹ̀ mélòó lára yín àgbogbo ẹ̀ náà kọ́ rè. òfo ló máa ṣe kí ló dé tó lọ sọ́dọ̀ àwọn ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ẹ̀ kó o gbé wọn sílẹ̀ kó máa kọ́ ìlì sínú kí ni wọn tó bá tó sẹ́ni ìsìn bẹ́ẹ̀ máa gbá ojú fún ẹ. wọn ò bí ire. ṣé ní dáa fún ẹ. ẹ ó ṣe é dáa ó lè ní sórí rẹ ó yá bọ. kí ni mo ah, olórí ìgbòdùkúlẹ̀ mẹ́jọ. a fọ orí ẹ̀ dáa. ìgbòdùkúlẹ̀ mẹ́jọ. ẹgbàá mi ó máa ń sọ lóòótọ́ ó ní kò síbi tí mo sì ò ti lè gùn yàn nídìí ọjà anyway àjọ bẹ̀rẹ̀ ni o tó bá bí ọbálòpọ̀ abẹ́rẹ́ wọ́n tún gbá bíbà yìí kọjá máa ń ṣú ẹ ẹ̀ẹ́n alright ah ìwọ sí oríṣiríṣi. ọmọ yẹn ó ní àwọn máa ń ra létà ló ba yí ẹ̀jẹ̀ jù èmi tí mọ aráfúnmi náà tá a ti ń lọ tó ń sọ fún tó ń náwó sókè kí n bọ̀ ẹ máa lọ èmi mọ̀ kó fẹ́ lọ ṣe ẹlẹ́yà ni kí ló máa ń ṣe ẹ ṣáàyè ẹ báyìí báyìí láyé ẹ ṣe báyìí kò sẹ́ni tó lè kọjú sí àtẹnu ọmọ kékeré àtàgbàlagbà àtàrúgbó àtòmídán àtàdélébọ̀ ìyàwó ilé gbogbo wọn ni kò sí ayé òkúnjà tí gbé èṣù mi tí gbé wa kọ́kọ́ wà ní ẹ̀jẹ̀ kó mú ẹ̀ nù èmi náà ti mọ ìyá ìgbà wọn ti kékeré ló jẹ́ ní ó yẹ kó pa ẹ̀ wà láì mo lóbi kú ṣe ní ìlú ilé lọ́wọ́ ṣé o pé àìmọ̀ ìgbà mo ti máa sọ fún ẹ several times ló ti máa ń ṣe irú ọdún ṣe yẹn o ṣe ní first time second time lójú mi tí mo witness ẹ wo yẹ kí n sọ fún ẹ age is real tó bá kó àrùn okú gbé nìyẹn wo mo rí irú wa ṣe bí nílẹ̀ kan yẹn kánìmọ́lé wa tó bá yìn pa ẹ àti kanṣu náà fún ẹ ó lọ nìyẹn tó ti gbọ́ owó èdè òṣè lọ stop ẹ ó ti gbọ́ mi. wíìlẹ̀ wa gbẹnu lẹ̀ bìtàn sí ìgbà títí nínú ó ti mú ẹjọ́ ń sùn. ah ayé ẹ bàjẹ́ o. ṣáà ṣe lọ síbi táwọn làbá lọ mọ́ àbí tí wọ́n gbà láwọn máa rán nísìnyí. síbẹ̀ tẹ́ bá ti ṣe tán èmi náà ti ṣe tán. ọmọ ògbé tí a ti máa gbóná bó ṣe wà yẹn. ọmọ ògbé gbogbo iṣẹ́ ti gbọ́dọ̀ máa gbóná báyìí. bẹ́ẹ̀ ni sọ̀n kò ká ló jẹ́ gbọ́dọ̀ máa gbóná bẹ́ẹ̀. hello àti wàá bàyìí ti pẹ́ jẹ but ààrẹ ọmọ yẹn rárá àríkọ́tù yẹn ń bẹ̀ um, dírẹ́bà nìkan ló wà nù ibẹ̀ náà ni ibẹ̀ náà ni. Uh, ah, no problem ok And guys. bọ ẹ ṣe máa dúró i. ok ok na. ẹ wo ẹ wo ẹ wo ẹ fi òpè bá a ṣe jókòó yìí ó léwu ìjáfara léwu o ọmọ tó ní a máa rí gbé ní three o'clock this is six minutes after three mo no come turn mumu for here o. na wetin dey do you now why you go dey talk like this ah, ṣé kọ̀ǹpútà lọ́mọ táwa gbé ni nígbà tí òṣèpọ̀ wọn ti program yẹn lẹ́sìn bẹ́ẹ̀ pé ok tẹ́ bá yìí débẹ̀ náà lẹ́ ṣe máa gbé ah, ó lè má ti ṣetán class náà. Bon. Wou, diyoz bi biti lant ya. Pof, wou mwen. Chikou jom wata bi bi. Mou, mou, mou. madam ṣùgbọ́n ọmọ iná ló wà nínú fọ́tò méjèèjì. bẹ́ẹ̀ni anyway mo fi ń dá yín lójú yìí pé ọmọ yẹn á máa wárí. ebikíbi tí wọn bá gbé ọmọ yẹn pamọ́ sí tó bá jẹ́ ní àjálẹ̀ anywhere a mi sọ pé ọmọ yín a rí ṣe gbọ́ gbẹ̀gẹ́ bí abiyamọ àmọ̀pọ̀ màtáyín lára ẹ lọ ẹ má fún ayé ní unnecessary stress ẹ lọlé kẹ relax ṣe àmàrò ọmọ yín ìyẹn mo fẹ́ fi dá yín lójú and nípa ti ọmọ ọ̀dọ́ yín àti driver a máa ní ìdùnnú láti fi ọ̀rọ̀ wa wọn lẹ́nu mọ̀ ṣe it's a problem. so ẹ máa rẹ mo send signal sí all police division office àti fọ́tò iná ibikíbi tó máa ti rí àtàwọn tó ń gbé àtàwọn tó ń gbé mo sọ ẹ máa rẹ ẹ ṣáà fi dá wa iṣẹ́ tiwa ni ẹ ṣe rẹ jọ o ọmọ là ń sọ̀rọ̀ ẹ o ẹ ṣe rẹ bàbá mi ṣe mo dúpẹ́. ẹ ṣe o ṣe ọmọ mi o. òun ti jẹ́wọ́ fún mi àmọ́ nínú àlàyé tó ṣe fún mi ó jẹ́ kí n mọ̀ wípé ìwọ ló ránṣẹ́ pé àwọn jàǹdùkú yẹn wípé kí wọ́n wá gbé ọmọ ọ̀gá yín. Ah, e-, e-, èmi ah, èmi kọ́ o ọ̀gá mi mọ̀ nǹkan kan pẹ́ o ó fẹ́ kó bá mi ní o èmi kẹ́. ọ̀gá ìfẹ́ báyìí mi jẹ́ èmi ò o. Oh. Eh. Oh. ok o sọ nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ àbí. ok no problem. ọ̀gbẹ́ni for the last time gẹ́gẹ́ bí ọkùnrin sí ọkùnrin mo fẹ́ kó jẹ́wọ́ fún mi mo dẹ̀ fẹ́ kó ṣe àlàyé fún mi lórí ìjókòó tó wà ọ̀nà tí àwọn jàǹdùkú gbà láti wá gbé ọmọ ọ̀gá yín ní tó bá mọ̀ nípa ìfẹ́ kò sọ fún mi. ẹ sà gẹ́gẹ́ bí mo yí ṣàlàyé lọ fún ilé ẹ̀kọ́ mi ò mọ kọ́kọ́ ń pa ẹ̀ ó mìíràn funfun lẹ́lẹ̀ ẹ̀dùn tó lọ́wọ́ ṣàánú mi. so ẹ̀yin méjèèjì dìjọ gbìmọ̀ pọ̀ ẹ̀dìjọ rò papọ̀ ẹ̀dìjọ fọwọ́sowọ́pọ̀ láti ní ká ọjà àgbẹ̀kọ́ wá gbé ọmọ ọ̀gá yín àbí. èmi ò mọ ògógó ń pa ẹ̀. inú mi ní tinú mi mọ ẹni tí owó mi yẹ fúnfún nínú. so ẹ kọ̀ láti jẹ́wọ́ fún mi náà àbí. okay ah, no problem ẹ fọkàn yín balẹ̀ kò sí wàhálà. torí ẹ̀yin ọ̀daràn báyìí làwọn ọlọ́pàá ṣe wá mo ń fi àsìkò yìí sọ fún yín wípé nígbà tí ọwọ́ ìyá bá tó yín ní ọ̀ríjínà tí wọ́n bá mú yín débi tó yẹ kán mú yín dé ẹ jẹ́wọ́. ó ah, dárùn. it's alright. Ah, èmi ò mọ kókó pẹ́ tèmi. Sergeant Kule. anyway èmi ni mo ní kí ọkùnrin jẹ́ kẹrin mi lórí àwọn nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún un ṣe rí nígbà tí ẹ fẹ́ bímọ a ní àwọn ìkọjú kan tó le díẹ̀ ṣùgbọ́n torí ká ba lè save yín ká ba lè save ọmọ yín a gbé àwọn ìgbésẹ̀ kan torí mi fẹ́ kẹ́lómi sọ ìgbésẹ̀ tàgbé fún yín ni mo ṣe pè é fúnra mi láti lè jẹ́ kẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí bàtà ìfẹ́ bímọ bàtà bẹ̀rẹ̀ wàhálà yẹn a ní láti bí ilé ọmọ yín jáde bẹ́ẹ̀ ni kẹ́ bá lè bímọ yín. dókítà ẹ gbé ilé ọmọ mi jáde. bẹ́ẹ̀ ni ah! ẹ má ṣe rí kò sí wàhálà kankan ká bàa lè save yín kábàlì sí ìbọ̀mọ́ náà ni òun láti ṣe nǹkan tá a ṣe hmm. ó dá bí ń tètè sọ fún ìsìn pé nǹkan tẹ́ máa ṣe ní pọ́nmọ́ bí ọlọ́run àfin wò gbogbo nǹkan tẹ́ bá lè ṣe ní kẹ́ fi protect ọmọ bí nítorí pé condition tẹ́yìn wà fún ìrìn àyè ìsìn ọlọ́run kan lóye. ó já sí pé mi ò ní lè bímọ kind of. Ah! mo gbé e. I tó not ṣe fún ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. ọmọ mi tó bá Which color do you want? You want this? No problem. You don't have a problem. Oh man. Ah, that was my boy. ló máa ń guys You know, kí problem yìí náà. guy wetin dey happen wetin be your own now. ìwọ gbé sìgá dání ò ń mu sìgá lẹ́gbẹ̀ẹ́ ọmọ kékeré ìbọn ló wà lọ́wọ́ tiẹ̀ yìí náà ó kàn tiẹ̀ kí ẹ̀ bóyá nìkan kan lè wọlé dẹ́ni wọ́n fúnra ẹ̀ ò mọ ètò ọmọ yìí náà ó mọ bóyá wà òkè bóyá kò wà òkè náà ó kàn mu sìgá náà ni. see guy your own too much oh. o. mọ nǹkan tó yẹ kó ṣe ń sin ìwọ̀n kó yẹ kó paná sìgá yẹn àbí. àmọ́ lásán kí ló dọ̀ bẹ́ẹ̀. sìgá ẹ̀ jàre. Better. Okay. Hello? Ah, hello, sir. Um, hello, my. No. No, she ran, she ran. ṣẹ̀rí tẹ́ bá fẹ́ rán ọmọ yín ẹ máa arrange seven million naira. Ah! kí ló há yín lẹ́nu. owó yẹn ti pọ̀ jù sá. Ah, ah. ẹ jọ owó kọ́lé mi fara tọ́ ìfún bíbá yìí ọmọ yín wà bí mo ṣe wà ń bì náà ṣe gbọ́gbé ẹni àwọn èèyàn mi ń ba ṣeré ń bíbá ẹni gbogbo wọn ló di náà ní síbi tó ẹni san owó yẹn ni tó bá wù yín kẹ́ pọ̀lọ́pàá o kò sí ètò kẹmi pẹ̀lú yẹn but tẹ bá nífẹ̀ẹ́ ọmọ yín ẹ tètè san owó yẹn because gbogbo tọ́ ìtumọ̀ra fún ipò náà mi ní ìṣẹ́jú kan láti change ẹ̀ mọ́ lọ́wọ́ kò yẹ yín sìn ẹ lè má rí mọ́ for life o. ayọ̀ ayọ̀ ayọ̀ ẹ má pa ẹ má pa ìjọ ìṣàánú mi ìṣàánú mi ọjọ́ máa wà. máa wà máa wà. ẹ gbọ́ mi tẹ bá ti ronú yín dáadáa tètè mọ nǹkan tẹ fẹ́ sọ tí n bá ti pè yín padà òun ni kẹ lọ straight straight to the point ni ọ̀rọ̀ owó nílé o. ẹ jọ̀ọ́ ẹ bá mi tọ́jú ẹ bá mi fún lóúnjẹ ẹ torí Ọlọ́run. ẹyin fọdà ni. No money, no friend. How are you? Fine, bro. Kí ló Come on, mú to tẹ́ fún mi? The guy dey drink am Come on. mú. Má fẹ́ kí ni ọ̀nà bá ṣe é bọ̀. <laughs> Bó ṣe The guy the flex na a sharp guy, àbí na? Ẹ bá ṣe é dáadáa, báwo ni ẹ ṣe máa láàárín àwọn ọkùnrin ẹgbẹ́ ẹ̀ tó máa dọ́ọ̀lù báyìí? Ẹ yóò bóró. Mo dárò. Mo ti dárò. Mo ti sọ fún ẹ jẹ́ ká pọ́lọ́pàá yi. Eh? ọlọ́pàá wọ́n ní ti bá dọ́rú ẹ̀ wò àwọn máa pa ọmọ yẹn ni kó wàá pa mí lọ́mọ má yẹ kí tèmi jẹ́ sásán. ọ̀rọ̀ yìí tí wọ́n ń ga ju bá a ṣe lérò lọ́nsìn. ó ti ga ó ti ga o. kí ni wọ́n ní ká ṣe ń sìn. owó ni seven million naira seven million naira ọlọ́run ṣàánú mi máa wà. Ah, ọmọ la sọ̀rọ̀ ẹ yìí ọ̀kan ṣoṣo tí mi gbó jìgìjìgì tí mi ò ní mi máa wá ọ̀rẹ́ mi máa wá ọ ṣàṣàdúrà fún mi máa wá. láéláé. kí ló tó ìfilẹ̀ ni ṣé bọ́ọ̀lù sọ fún mi pé ní ó ti pè é ó ti bẹ̀ kí ló tún fẹ́ àǹtí mi ṣẹ́yìn ò gbọ́ òwe àwọn àgbà ni tó sọ wípé àkì ń ti kóòtù dé padà wáṣọ rẹ̀ mi lè lọ ṣiṣẹ́ bẹ̀yẹn mọ́ òun. ẹ tó bá jẹ bẹ́ẹ̀ bí àkì ń ti kóòtù dé wáṣọ rẹ̀ ó dà tó wò bá wa lọ bẹ̀yẹn mọ́ báwo ló fẹ́ further education kó o lè sọ fún mi pé o ní òwú ẹ̀ kó o education tó o bá wa lọ mọ́ níbo ló fẹ́ rí o fẹ́ further education rẹ̀ ẹ kó dẹ́mọ kọ́ńtì ọ̀sán mọ́mí wa wa. ẹ wo tá a bá sọ abẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ mi ò lè lọ síbẹ̀ mọ́. mo takú náà. mo takú. Hmm mọ́mí níbo lẹ ń lọ mọ́mí níbo lẹ tún lọ mọ́mí bá bọ́ pátá. ṣé ọkọ gbogbo nǹkan tó ń bá burú ẹ sọ gbogbo ẹ ni mo bọ́ pátápátá èmi náà ti pè é ní kọ̀kọ́ mo ti bá a sọ̀rọ̀ pé kó tiẹ̀ wo condition tí mo wà ó padà sọ́dọ̀ obìnrin tó ń bá ṣiṣẹ́ gbogbo nǹkan tí mò ń sọ fún un ṣe ló fà kíkọ rẹ̀ tó náà ọ̀rọ̀ ẹ̀ ti yé mi ṣèbí kú mi ló ń fẹ́ n bá kú sí ẹ lọ́rùn bí wò ó gbogbo àtán. Ah, ah, màmá mi ikú bíi ti báwo kí lè ń sọ yìí. oníkú ah. bíi báwo ṣé o mọ̀ pé owó oṣù tó ń gbà lọ́wọ́ obìnrin náà ló fi ń bọ́ mi tí mo fi ń jẹun ṣebí tó bá dẹ̀ bọ̀ mi mọ́ ṣebí ikú ló kàn máa kú tí n bá dẹ́kun síbi gbogbo kan tó rùn máa tán. ẹ wo màmí ẹ ní kú lágbára ọlọ́run màá máa rò ó màá máa rò ó. ọlọ́run ẹjọ́ ta ni mo ṣe mi ò mẹ́ni tí mo ṣe ọmọ kan ṣoṣo tí mo bí láyé mi ojú mi báyìí ló ṣe kú ọmọ tọmọ mi tún bí náà wọ́n tún jí gbé lọ báwo lójú alẹ́ mi ṣe wá rí báyìí ìjọ mi mẹ́ni tí mo ṣe ìmọ̀ pásítọ̀ ìgbà mi. mọ́mí wa òtítọ́ òtítọ́ ẹ kú kọ́ lọ̀rọ̀ yín gbà ṣé ẹ nígbàgbọ́ nínú ọlọ́run. mo nígbàgbọ́ pásítọ̀ tẹ́ ẹ bá ti nígbàgbọ́ bíbélì wípé nínú ohun gbogbo ká máa dúpẹ́ fún ọlọ́run mọ́mi wa ṣé ẹ rántí bàbá wa jóòbù nínú ìgbàgbọ́ ẹ rí wípé wọ́n kojú àwọn ìṣòro pẹ̀lú gbogbo bí wọ́n ṣe kojú ìṣòro tó tí ìyàwó sá lọ ohun gbogbo tí wọ́n ní ó tán kódà àìsàn bẹ̀rẹ̀ sí ṣe wọ́n kòkòrò bẹ̀rẹ̀ sí jẹ wọ́n lára ṣùgbọ́n wọn ò yẹsẹ̀ nínú ìgbàgbọ́ wọ́n dúró ti ọlọ́run nígbẹ̀yìn ohun gbogbo tó ti lọ ó máa padà wá màmá wa ṣé ẹ rántí pé àáké kan ó bọ́ sọnù sínú omi. wòlíì sì gé igi ó sọ sínú omi àáké náà sì jáde. mọ́mí wa ọba tó wá àáké rí nínú alágbálúgbú omi ó ṣetán láti wá ọmọ náà rí. àmì jésù. kìkì kẹ́ẹ̀kan nígbàgbọ́ ni igbe tẹ̀ ń ké yìí kọ́ ẹ máa wọnú àdúrà àti àwẹ̀ lọ ó ẹ sunkún sí ọlọ́run lọ́rùn ẹ ó sọ ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ ló ń jẹ́ ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ ló wà má jẹ́ kójú ó tì mí ṣàwárí ọmọ ẹ̀ fún mi nítorí pé ìwọ ni mo gbẹ́kẹ̀ mi lé màmá ọlọ́run yóò ṣàwárí ẹ̀ fún yín àmì jésù igbe ìkọ́ ẹ̀kọ́ wọnú àdúrà mi màmá ẹjọ́ gbàdúrà orúkọ jésù olúwa gba ọpẹ́ wa ẹ̀mú ọgbà yẹn wa ọmọ táwọn wà fi lé ẹ̀yàn ọlọ́run lọ́wọ́ ọba tó ń gbọ́ àdúrà ó yá ṣe àwárí ẹ̀. ṣé mo pé èmi àti ara wa dáadáa ní ilé yìí. ìgbà tó dẹ̀ ti pè wá tán ti bẹ̀ wá èmi ti padà síbẹ̀ mo ti ń ṣiṣẹ́ ń bẹ̀ padà mo wá ń rò lọ́kàn ara mi pé táwọn ò bá lè wá bá yín fún ara wọn kémi wá bá yín wípé kẹ́ ẹ padà kẹ́ máa bọ̀. ẹ wo bí mo dúpẹ́ lọ́wọ́ yín lọ ṣe ìlú láti lọ́wọ́ dúpẹ́ lọ́wọ́. a ah! mi ì lè padà síbẹ̀ yẹn mọ́ ìyá ipò wọ́n ná mi gangan ni o àyíbẹ̀ náà wà ń bẹ́ẹ̀ kí n tún wá padà síbẹ̀ yẹn ẹ wo mi ti padà sẹ́sẹ́ àárọ̀ mi o ìyàwó wà lé wọn wà lé tó máa jẹ mo ti padà sí mi tí ẹ ṣe mọ́. ẹ àǹtí ẹ̀yin ò ṣe bóun ọ̀gá yín sọ̀rọ̀ ó kú bá yín wẹ́lù míì ó fi kẹ́ fi jọyìn ráyìn gẹ̀dẹ̀ máa bá ṣe lọ so ẹ̀ nílẹ̀ máa dá iṣẹ́ mọ́. mọ́tò dà. mọ́tò mo ń bọ̀ láti Ìbàrà tí wọ́n ní pé kí wọ́n á ṣíwọ́ fún ẹ kó lè ṣiṣẹ́ ọ̀sán mi máa débi àná ẹgbẹ́ kì í yáwọ́ ẹ̀ kí n máa gbé mọ́tò fún ẹ olórí burúkú ní taxi kan bí ó dẹ̀ ti mọ tí yóò ní èdè tó ti ẹ̀ ń bá bọ̀ bí ní kí n tẹ bíríkà nígbà pé mọ́tò ti bàjẹ́ mi ti gbé lọ sọ́dọ̀ wọn pánẹ̀ wọn máa ṣe àdé mo ti pé nọ́mbà ẹ kò lọ. fún ti kú kí ni wàá ní ṣiṣẹ́ ọ̀sán báyìí. Hmm, jọjọjọ ah, nǹkan tó sọ sí pé mọ́tò yẹn àlè gbé jáde lọ síbi tá a ti ń lọ kájẹ̀ padà àdìgẹ́ gbé lọ sọ́dọ̀ pálẹ̀ fìtà. a lè gbé àfitọ́ bá parí ẹ̀ ta ni àwọn. Oh, ibi tí mo ti iṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo lọ fìyà jẹ mi mi ń jẹ́rù ìyá ẹ̀rí ayé mi wọ́n nà mí àwọn ah, abẹ́ mi padà nù wọ́n ní pé kí n máa padà bọ̀ ọdún náà ọ̀gá ti pẹ̀lú tọ́tẹ̀ náà mo ní mo ti gbọ́. kò ní lè padà mọ́ ó ti padà sẹ́sí àárọ̀ ẹ̀ táìtì náà jọ wà tẹ́lẹ̀ kó tún sọ fún mi pé òun ti ríṣẹ́ àtẹ̀yìngbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ sí ó ti padà sí the taxi even if gan wọn bá gbé mọ́tò fún kó lè ṣiṣẹ́ ọ̀sán káwọn ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ bá ṣàṣe dàárò sí ṣá bóyá kẹjẹ́ kí n gbọ́. dàárò ní ìdárò ìdárò kẹ. ẹ jẹ́ ra dúró títa ẹsẹ̀ nìkan àwọn ọlọ́pàá wọ́n náà ẹ̀rọ jẹ́ ìwọ́n ti dọ̀nà wa ni wọ́n náà ní oúnjẹ ilé ìgbìmọ̀ mọ́ra. ó dà bó bá ṣe jẹ́ ṣá ẹ jẹ́ kí n gbọ́. God bless you ẹ ṣe gan. ní tí ọ̀gá ní kì í sọ fún yín ni pé nǹkan yẹn ti change ń sìn. àwọn ò lè san iye tí àwọn ń sọ tẹ́lẹ̀ yẹn mọ́ wọ́n ní five million naira ni àwọn lè san. five million naira. bẹ́ẹ̀. ọ̀tajé ni yín ni ilẹ̀ tó worth eight million naira lẹ́yìn sọ̀rọ̀ nípa five million. sista <laughs> mi ẹ fi wọn lè e. ṣe báwa la nídìí nǹkan àní choice at this point ẹ̀yẹ kan ló kó wa ẹ wò ó ẹ sọ fún ọ̀gá yín pé kóńkó five million naira náà wà kò sí problem. ok màá jíṣẹ́ fún wọn ẹ ṣe. kódà bòbúrò èmi náà á gbìyànjú ìtìmálẹ̀ tànú àwọn góòlù mi màá tà ká lọ kó fún wọn ká ṣáà ti gbọmọ wálé. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. calma, in the. bom. káàmù. tó mọ́ mi dà. wọn ò tí mú dé. ó rọ́bọ̀ mi ṣó tán sísá mi mo sọ fún yín àtàgbà tí mo padà tẹ́ o. ó ra nǹkan tí mo sọ nìyí o tó lè rí sọ fún pé kó jẹ́ kalẹ̀ bọ́ọ̀bù ọlọ́pàá. wọ́n ti gbowó èyí ọmọ wọn ò gbé wá. ọlọ́pàá ọlọ́pàá kọ́ lè dá rẹ̀ lọ yìí sísá mi. ó rọ́bọ̀ mi. hello ẹ ẹ ok mò ń bọ̀ níbo mo lè lọ sísá mi ẹ tún fi mí lẹ̀ nítorí lábùkátà mi ó dà mo ti gbọ́ mo ti gbọ́ o ah, mo ti dáràn ee eh, gbogbo fẹ́ wọ́n mọ̀ gbà gbogbo fẹ́ wọ́n mọ̀ gbà o mo ti fẹ́ wọ́n mọ̀ sí o eh, mo dáràn. pè mí bẹ́yẹn. àwọn boys ni kàn wọ́n kò gbé ọmọ sílẹ̀ fún mi ni mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n ní pé kò sí nǹkan tó kan àwọn àwọn àdẹ̀ ti gbọ́ sílẹ̀ ibi ah, ah. owó tó yẹ kán fún wa gan wọn ò fún wa. wọ́n ṣe máa wá drop ọmọ sílẹ̀ tèmi tó máa fẹ́ gbọ́ ọmọ wa wá gbé lọ sílẹ̀ ìyá ẹ̀ èyí owó tó yẹ kán fún wa wọn ò fún wa wọ́n wá drop ọmọ sílẹ̀ tèmi. Ah, mo dẹ̀ rò pé kò síbi tí máa máa gbé hello mo ń bọ̀ ń bẹ̀ ẹ máa retí mi mo kàn yín lára tán mò ń bọ̀. sista mi ti mọ ọmọdé lé ni gate ló wà títí yìí. kí ni táwọn ará bíyìn dá mi láàmú báyìí ibi ló tún wá lè gbà lọ mo dáràn. mọ́mi bọ́lú. mọ́mi bọ́lú. tó ń mọ́mi bọ́lú. ẹ ra mà. ẹ pẹ̀lẹ́ o. mo rí sísá yín sìn. pẹ̀lú ọ̀rẹ́ yín àti bọ́lú nítorí wọ́n ti gbé bọ́lú lọ nínú mọ́tò ń sìn. wọ́n gbọ́ ọmọ mi lọ. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun. ètò ìkẹyìn sí o. lọ́wọ́ báyìí tó ń wà mọ́ ẹ mọ̀ ìgbà mi o ṣé àǹtí mi mọ̀ nípa ọmọ mi tí ó tọ́ fi dàbọ̀ ìpínlẹ̀ tó ń rí bó ló ń lọ báyìí kò sí wàhálà gbogbo bí wọ́n ṣàlọ́ ṣá lẹ́yìn la máa yanjú ẹ̀ fíìmù tó yá yìí àjọ máa tán ni ẹ̀ nìṣó. kásán. ẹ kásán. èyí tẹ̀ ń yẹn ti pọ̀ jù. fine ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ibi ìbànú máa ti bá wa yanjú ẹ̀ ibi tó máa bá wa yanjú ẹ̀ rèé ọlọ́pàá ti dá yín dúró ká ọbẹ̀ ṣe fẹ́ràn ìbá yín. ẹ jọ̀ọ́ ta ló ní mọ́tò inú yín. èmi ni mo ní. ẹ lé ní mọ́tò yìí ẹ má bínú fún ìbéèrè tí mo béèrè ẹ mọ̀ pé àwọn ọlọ́pàá iṣẹ́ wa ni láti ṣe àmójútó àwọn aráàlú ọ̀nkú ẹ̀wọ̀ ẹ̀jọ̀ tó all right no problem no problem you can go all right. kí ló ṣẹlẹ̀ ẹ what what ẹ lọ dúró sí mọ́tò yẹn. ọmọ náà wà lẹ́nu. ṣàṣà lẹni tí ọmọ ẹ máa sọnù báyìí tàbí tí wọ́n máa kidnap ọmọ ẹ tó máa rí o ìmí wọ́n ti fi ṣòwò wọ́n ti fi ṣe rituals but nítorí pé àwọn ọlọ́pàá gbogbo àmọ̀ṣe wa gẹ́gẹ́ bí iṣẹ́ òun lè ṣe rí ọmọ yín o and as for ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta kí ni arábìnrin ṣe fún yín gangan tẹ́ fi wá tẹ́wu yẹn. Ah, mo ti sọ fún yín àwa ò mọ̀ wọ́n rí sẹ́ẹ̀ àwọn kọ́sítọ́mù àti tiwa lélẹ̀ àwọn tájọ nídìí rèé ẹ eh? ọ̀rẹ́ mi. ẹ eh, ọ̀rẹ́ yín kọ́ yìí ni. ẹ eh, ọ̀rẹ́ mi dúró náà ṣé pé ìwọ àti àwọn lẹ́jọ́ pàdé àpòpọ̀ kẹ́ gbé mi lọ́mọ ọgọ́ ọlọ́pàá ẹ torí ọlọ́run ẹ bá mi bèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi pé kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣe gangan. madam ó yà ẹ lẹ́nu ó yá ẹnu ẹ fi ẹnu ara yín sọ nǹkan tó ṣẹlẹ̀ kẹ́ sọ fún wa wúmọ yìí. ọgọ́ ọlọ́pàá ẹ wò Fọlákẹ́ ṣẹ̀ gan-an ni. ọ̀rẹ́ bóò ni. ẹja ni ìjà ni. family nǹkan. lọ́sẹ̀ lọ́wọ́. business náà nǹkan. fine. pẹ̀lẹ́. torí business mi gan ni mo ṣe mo yẹ expect ọjà mi mo dẹ̀ ní two hundred thousand mo dẹ̀ ti rí pé kò sẹ́yìn kankan náà tí mo fẹ́ sáré bá ju ìwọ náà lọ jọ torí ọlọ́run ọ̀rẹ́ mi gbà mí two hundred thousand péré ni mo nídìí. aláfiṣe ni ẹ ojoojúmọ́ bíi owó ni ṣé jọ̀ǹtorí ọlọ́run wọ́n rán ẹ sí mi ni bẹ́ẹ̀ ni ṣé èmi àti ẹ̀ tàn ni tá a bá tan gan ìwọ̀nba ni kí ló ṣẹlẹ̀ tó bá ti wá ìbà ìbùkátà ṣáà ló máa gbé wá ṣó fẹ́ pa mí ni jọ nítorí ọlọ́run o èmi náà lówó o ọkọ mi ló ń ràn mí lọ́wọ́ ó ń fún mi lówó tó fi ràn mí lọ́wọ́ mo dẹ̀ wá mánèjẹ̀ dáadáa kákẹ́ mò náà kùnà bíi sisi ẹni máa ti ná tọ̀nà o tí ọpẹ ò bá lè fún ẹ lówó tí ò lè ràn ẹ lọ́wọ́ á jẹ́ pé kò ń ṣọkọ gidi bóyá kò fọkọ ẹ lẹ̀ kò fẹ́ mi bẹ́ẹ̀ ni ṣó ti yé wàá máa wàá máa yáwó náà ó bá máa san padà náà yàmà yàmà ló máa fi san èyí tó san láàsì ṣé mi mọ bó ṣe san ni ó bowó yẹn jẹ́ ni tí mi ò lè rí lò kí n tún wá yẹ ní two hundred thousand naira àbí kò tún máa san ní ten naira eh, twenty fifty tó máa fi bàjẹ́ èmi ò lówó o. Eh, ṣórí ọ̀rẹ́ mi ṣórí títí di ọ̀dà wọn yẹn circumstances ló wà rántí ẹ̀ bẹ́ẹ̀ ṣórí lè yí mi ní san kelekele cash tó ṣe fún mi báyìí ni màá dáwọ́ ẹ̀ padà fún ìjọ tó rẹ lọ. n ló wà rántí ẹ onígbèsè nìyẹn that's just the honest truth èmi ò lè yẹ lówó mọ́ ṣòye mi ì lè yẹ ńkọ́ bọ̀ kí n ní owó yẹn gan mi ò ní yẹ torí àbánilówó jẹ nìyẹn tó ti yẹ kó bọ́ síta tọ́rọ̀ ìbá ṣeéṣe kó lúkálukú ṣe ti tiẹ̀ bó bàbá ya wo aṣọ pátí ló máa ní kí wọ́n á bẹ̀ rà kí ló dé wọ́n rán ẹ̀sìn mi ni. wọ́n máa yá mi á lọ pátí ara aṣọ ìtì fún ọ̀rẹ́ sí ní búlọ́dún yìí. mo ní ẹ máa lọ. Ah. tó o bá dọ̀dọ̀ yàrá sí i lọ́dún yìí gbogbo àwọn ọ̀rẹ́ lórí burúkú ọ̀rẹ́ tí ò lè jẹ́ kí n ṣe oríire kọ́ lọ́ọ́ bá mi kó bá wọn sọ wọ́n stop me language. ẹ kú jókòó ma. kúkẹ́ ayé mi ẹ̀dẹ̀ ẹ mo ti pe olóhùn máa tó débi. èmi náà ti pè wọ́n nísìn wọ́n ní inú hold làwọn wà. òkè kò sí problem adódì. àbẹ máa lọ sínú ṣọ́ọ̀bù rẹ. inú kò sí problem àjókòó màá rí sí i ó ṣe. àwọn náà lọ dé. ẹ ẹ yẹ sí i. ṣe gan ni ó ṣe o. báwo ni ẹ wọ́n dáadáa ní ìjà rẹ̀ káàkiri báwo ni ìjọba ẹ̀ta ó fà yín. ilé ìjọ tó rọlẹ́ máa bínú ó dọ̀kun yẹn ló pọ̀ ẹ jẹ́ ká wọ ní ṣọ́ọ̀bù. ẹ wo ẹjọ́ rẹ ẹnì kan ti sùn sórí kò ń bínú kò ń bínú ọmọ àlè ló ń fa o gbogbo nǹkan tí fọlákẹ́ ṣe fún mi látijọ́ ìmú kan wò ni ó ti sún mi sún mi sún mi ó ti sún mi kàn gírí tí n bá yíjú padà sí fọlákẹ́ òun gan á gbádùn ara ẹ̀ tó mo ní kí n sọ fún ẹni. àǹtí ṣe é rí o gbogbo èyí tẹ́ ní fọlákẹ́ ṣe fún yín yẹn kékeré ni lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó ṣe fún mi ṣé wàá rí èmi tèmi o èmi ò ní jẹ́ kó sún mi kan ògiri kí n tó yí ojú padà sí fọlákẹ́ o ah ẹ wo má fi ìyà jẹ fọlákẹ́ òun gan gbà. ó bẹ́ẹ̀ ta sórí ṣégbè yẹn gan ni mo fẹ́ kó ṣe fún èmi gan ìtọ́jú ṣégbè lọ èmi gan máa ṣe fún gbogbo ètò fẹ́ ṣe yẹn mo support ẹ kó ṣe fún. ẹ wo ah, àgbà o ẹ ṣe ó ní ẹ má bàǹtí. àwo ah, kò nídìí má má ṣe yẹn jọ mi. ok ẹ ṣe mo lẹ́rù kan. pé mi ò yẹ lówó. ṣẹ́rí ìdí èyí ló jẹ́ kí n pa ọkọ ẹ̀. ẹ ìwọ ló pa mí lẹ́kọ̀ọ́ ìwọ ló pa mí lẹ́kọ̀ọ́ ọlọ́run ò ní fi re fún ẹ ọ ò ní rójú rẹ rí àánú ó pa mí lẹ́kọ̀ọ́ inú ò ní dùn ẹ má gbà mí kẹ́. ṣé ìyẹn jẹ́ ó give more reason fún ẹ láti pa ọkọ ẹ nítorí pé obìnrin owó. Ah! I'm disappointed in you ẹ ẹ ẹ wọ ọlọ́pàá ẹ jọ wọn ti gbọ́ tiẹ̀ ọlọ́run máa ṣe dájọ́ ẹ̀ fún kí ni ẹ̀gbọ́n mi kí ló ṣe ní ṣe nù kínní tó ló jìyà gan ó bá mi ṣe wàhálà gan. ẹ̀gbọ́n ó yẹ sọ. ẹ the same thing tó ṣe fọ́ọ̀rẹ́ ló ṣe fèmí náà di ta fi pàdé àpòpọ̀ nìyẹn ta fi plan. ṣé lóòótọ́ ni àwọn èèyàn gbàgbọ́ pé mo fẹ́ nǹkan ọmọkùnrin mi. àǹtí kódà ó ní pé ọkọ kẹrin ló ti fi yín sílẹ̀ tó ti lọ nítorí pé ẹ bímọ. ṣẹ́ṣẹ́ yìí èèyàn kò lówó láti kékeré mi ni mo ti lówó lọ́wọ́ ìgbà tó lọ́wọ́ òde yìí dá ọmọ fún mi ṣé kí n para mi. àǹtí àbúrò yín màmá bólú ó wà lára àwọn èèyàn tó ń fẹnu wọn sọrú bẹ́ẹ̀ jáde. fọlákẹ́ bẹ́ẹ̀ ni àǹtí hmm, fọlákẹ́. kò yé ni. olùwẹ̀ àǹtí ẹ má rò ó ṣẹ̀rì ọkọ tó máa dúró ọmọ alálùbáríkà àti ọkọ alálùbáríkà ni ọlọ́run àfiṣèkẹ́yìn ẹ má rò rárá ọ̀ṣẹ́ ti gbọ́ ẹ má rò ó torí vp ò ẹjọ́ torí ọlọ́run màdé àmà kọ́ọ̀lì iṣẹ́ gbọ́ ẹ má rò ó ẹ̀ ń sáré màá lọ ẹ má kọ́ọ̀lì. ọlọ́run kó o dẹ̀ pèsè ọmọ fún mi kó o pa àwọn èèyàn lẹ́nu mọ́ kán yéé fọ ọmọ bú mi kó o pèsè ọmọ alálùbáríkà fèmí náà wọn kí náà ṣe rí tí tó bọ́ síta òun àtàbúrò mo fi sí bíbá ìtàn sọ̀rọ̀ ìgbà tí má dẹ̀ fi wọlé padà àwọn nìkan mo bá tán sunkún torí ẹ̀ ń ṣe wá pé. Ah, ah. ló wà lè tó báyìí ṣẹyẹ wọlé lẹ́tì ẹ̀ṣọ́. ṣẹlẹ̀ tó ń wẹ kún un bí ẹni mu gàrí báyìí kó tó bá dé ni kò sọ fún mi wọ ọlá ọ̀rẹ́ tá a jọ jẹ́ ìṣọdún márùn bẹ́ẹ̀ ni ìṣọdún mẹ́wàá ó dẹ̀ mọ̀ pé nǹkan tó bá dé bá ojú ó ti dé bá ẹ̀mú mi solution kan ni gbé tó ń ké yìí o ṣé o ti gbọ́ àfi kí n mọ nǹkan tó wà nú ẹ̀ gangan tó ń pa ẹ́ kó sọ fún mi ká lè mọ nǹkan tá a máa ṣe sí i. ọ̀rẹ́ mi fọlákẹ́ fọmọ ẹ̀ fọlákẹ́ni tó bá jẹ́ pé mi bímọ rí ni máa mọ bọ́n ṣe ń ṣètọ́jú ọmọ nítorí pé fọlákẹ́ mú ọmọ ẹ̀ wá sọ́dọ̀ ara ọmọ ẹ̀ ò yá wọ́n sọ fún mi pé torí pé mi ò bímọ rí ni tó yẹ kó bímọ rí ni màá ti dá ọmọ padà sọ́dọ̀ ọlọ́mọ. <sighs> ṣé tìtorí ẹ̀ ló ṣe wá ń sun ẹkú tó tó báyìí ló fẹ́ fi gbèsè rẹ̀ léṣe ọmọ tó yẹ kó o ti náwó gbàánu sí i wí ẹ sọ̀rọ̀ sí ẹ báyìí ìwọ ń sọ fún gbogbo yìí tó bá ṣe pàrà tá ń kọ ṣé o fẹ́ kú ni wo ẹni tí ò bá gbọ́n èèyàn máa ń kọ ni ó yẹ kó o kọ ni ọmọ tó yẹ kó o kọ jọ̀ọ́ fi gbélẹ̀ ṣẹ́yẹ́ ṣẹ́yẹ́ ṣẹ́yẹ́. yanjú inú mi dùn gidi gan ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan fún títọ́kọ ọ̀rẹ́ mi tó bá mi pa tí kò sí traces kankan wọn ò rí bí kankan trace ẹ̀ mọ́ ah ìfà sínú mi dùn gan ni ó ṣe gan ni. ìyá wa ṣẹ́ríbi tẹ́ ẹ wà yìí ló ń pè ní expat villa ẹ get ṣé ẹ̀yin irú tracy ṣẹ̀ṣẹ̀ lójú omi rí àbẹ̀rù ẹ̀jẹ̀ lẹ́nu àjẹ́ ẹ lè rí so èyí tẹ́ ń sọ yẹn ẹ ti bẹ̀ ẹ get. at the same time tracy ti tún wọn rí kì í ṣe torí kọ́ má bàa mẹ́yìn àṣìṣe yẹn nítorí tara tiwa ni torí ta bá pèrè ajá a máa péré kòkó tá a fi ṣe nǹkan tó fà nìyẹn. nísìn iṣẹ́ mi làwa gbé wá fún yín báyìí torí pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe pa ọkọ ẹ̀ kò tí ì gbọ̀n àwa fẹ́ kẹ́ bá wa kidnap ọmọ ẹ̀. what ọmọ ẹ ẹ ẹ má gbé yẹn wá rárá ọmọ àwọn kì í kọ́ ọmọ kékeré. a ní kẹ́ pa tẹ bá ti gbé ẹ̀ẹ́dẹ̀ name price yín fún un bá dẹ̀ ti fún yín lówó ẹ fáwa ní ṣíẹ̀ tiwa. percentage Yeah. No problem. Okay. Deal. Chill. Chill. Eh? Sister mi. Ọmọ ìyá mi. Ọlọ́pàá kò máa ṣèyàn mọ́. Lẹ́yìn. Mo ṣáà dúpẹ́ ṣá. <laughs> ṣe rí àtẹ̀gbọ́n àtọ̀rẹ́ ṣe bọ́ọ̀rọ̀ eyín tẹjọ́ ń wá ọmọ níjọ́ kìíní àná ni tẹjọ́ ń pàràbí lójoojúmọ́ tẹ̀ ń pàràbí nítorí ọmọ. ẹ láti máa wá ọmọ káàkiri àṣewọ gangan ló wà behind everything. oh i'm disappointed in you ó ń ṣe ọ̀rẹ́ gidi ọ̀rẹ́ jàtijàti ní ẹ. o ti torí owó o lè ní àpò pọ̀ ẹ o wá pa odidi ọkọ pa odidi èèyàn. Ah i'm disappointed in you ẹ̀yin ẹ̀gbọ́n ìwọ náà ti torí owó owó lẹ̀ dẹ́ àpòpọ̀ pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú òun náà ẹ wá kidnapper wọn anyway èmi ò kí ń ṣe adájọ́ o tẹ́ bá dé kóòtù ẹ máa bá adájọ́ sọ madam ẹ ti rọ́jú ayé báyìí ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń rí yẹn ẹ̀kọ́ ló kọ yín o ọ̀rọ̀ tẹ́ ń wò yẹn ó ní ó ní òbí ọ̀làkọ̀ọ́ ọ̀rọ̀ ló ń yọ lápò ọ̀rọ̀ kejì kẹ òun ló máa ń yọ idà nínú àkọ so tẹ́ẹ̀bà tiẹ̀ ní fún yàn lówó tàbí tẹ́ẹ̀bà ní yàn lówó ẹ sọ pẹ̀lẹ́ ẹ sọ ní tòbínúbí kì í ṣe kẹ sọ nítorí ọ̀rọ̀ bó ṣe yí oníkálukú sí ibi tó ń wọ̀ ní akẹ́mí ara oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn ẹ ráwọn ọ̀daràn yìí sí torí pé ẹ̀yà wọn lówó so ẹ̀kọ́ ló kọ yín. mo rò pé ìgbà tí ẹ̀rẹ̀ ti rí ojú àwọn àṣebí báyìí ṣé mi àtàwọn tèmi lè máa lọ ẹ lè lọ. èmi gbọ́ olórí ìbú ibi tó máa kú sí ló wáyé. ẹ̀yin àríṣẹ́máṣe ọ̀lẹ olè tí ẹ bá níṣẹ́ gidi lọ́wọ́ ni èyí ò ní máa ṣe ẹ ní mẹ́ẹ̀ jẹ́ kidnappers ten kidnap ọmọ olóńgbò. ẹ gentleman ẹ jọ ṣán lè máa kó àwa lọ. you shut up. ẹ gbọ́ wẹ̀rẹ̀. officer. sir. bóyá tẹ́lẹ̀ mi wí.